ẹyin ìtọ́ yìí balẹ̀ kó tó padà sẹ́nu. ó ṣe wọ. Yorùbá ronú. kárọ̀ lè bàbá. àmọ́dé máa wọlé o. ẹ rọra bàbá. gbére gbére gbéra ńlẹ̀ gbéra ńlẹ̀ gbéra ńlẹ̀ gbéra ńlẹ̀ gbéra ńlẹ̀ oríire ọkàn kì. àmín gbogbo lé ńkọ́. àlàáfíà ni. ṣàlàáfíà ni ìwọ náà wà. dáadáa ni mo wà. tọ ẹ ṣeun mi gbogbo gbà. tọ mo dúpẹ́ mo dúpẹ́ ẹ̀mí rẹ̀ mi mo tún rí ọ lónìí o. bàbá ṣe ni mò ń kọjá lọ ní abẹ́ igi òsì hmm. mo rí àwọn bàbá tó lè rà mí tí wọ́n ti ń gbé ń tayò hmm. ẹnìkan bá ń sọ̀rọ̀ lọ́wọ́ bá ta sí mi létí wọ́n bá ní kó dákẹ́ pé kí ṣe lọ́kùn tó gbé jẹ ah, wọ́n á ní ọ̀kùn mo mọ tí mọ̀nímọ̀ní tó fi ń ṣègbè ewo tún ni ọ̀ ṣé ṣé wọ́n máa ń jọ̀kùn ni. àwọn ò rí nǹkan àwọn ò rí nǹkan hmm. àwọn bàbá wa ni tán bá ronú lọ ńlẹ̀ Yorùbá tán bá ronú bọ̀ bí ẹnìkan bá gbẹnu lé ọ̀rọ̀ kan tí òye ó sọ tó ti wá gbẹnu lé e kó tó mọ̀ pé kò yẹ kó wọ́n sọ tàbí àwọn tí wọ́n jẹ́ ọ̀mọ̀ràn tí wọ́n ń bẹ ń tòsí tán mọ̀ pé ọ̀rọ̀ yìí tó bá yẹ ta sẹ́lòmíì létí ibi tí ó jà sí ò ní í dà wọ́n wàá dá a lẹ́kùn ọ̀rọ̀ ó lè jẹ́ pé àwọn tó kù fẹ́ gbọ́ kó sọ délẹ̀ o wọ́n mọ̀ pé ẹjẹ́ á ṣe ọ̀rọ̀ yìí ní ọ̀kùn tá a gé jẹ o kí tinú ó máa gbénú kí tòdí ó máa gbòde wọ́n èyí jọ̀kun àmọ́ ká pèèyàn hé ńlẹ̀ tíyàn lókè mọ̀ ní mọ̀ ní ni. Moni, moni, tó ti gé e jẹ kó tó wò tó bá dé ah ọkùnrin mà níyì tó sì ti gbé kun mi ẹ kí tinú máa gbé nù tòde náà tó ń bẹ lọ́wọ́ rẹ̀ kó máa gbòde hmm, báwọn bàbá wa ti máa sọnù àwọn òòràn tí Júdà ọ̀nà ti Júdà ọmọ Jákọ́bù ó rántí pé nígbà tí àkọ́bí rẹ̀ kọ́kọ́ lóbìn ọmọ òun Olúwa lù pa obìnrin wa ṣú lópó fún àbúrò rẹ̀ èyí náà ò tún ṣe dáadáa ó tún kú ó wá kó kàn lẹ̀ à ah, Júdà ní kọ́mọbìnrin lọ sinmi díẹ̀ náà pé kó jẹ́ kí àbí kẹ́yìn léńjẹ léńjẹ kó dàgbà díẹ̀ kó tó ṣú lópò ọmọ wa dàgbà ọmọbìnrin sì yóò lóòótọ́ ó dúró títí títí Júdà ò mà jẹ́ olóòótọ́ sí ìlérí rẹ̀ ọmọ ìwà dàbí ọgbọ́n wà lọ rèé pé bí aṣẹ́wó ó ti mọ̀ pé Júdà ó gba ọ̀nà bẹ̀ ń kọjá ìyàwó Júdà náà sì ti kú òun náà ara rẹ̀ ń bẹ lọ́nà wó bí bó ṣe kọlu ọmọbìnrin inú tó lóyún ńgbà ọ̀rọ̀ wá dójú ẹ̀ tí Júdà wá rí i pé òun lòun lóyún bíbélì ní Júdà sì jẹ́wọ́ ó wí pé òun ṣeré òdòdó jù mí lọ nítorí èmi kò fi séèlà èmi kò fi fún séèlà ọmọ mi bíbélì wáyé láti ọjọ́ náà lọ Júdà kò mọ ọmọbìnrin mọ́ láì ìtumọ̀ rẹ̀ ni pé kò tún rí ìhòòhò ọmọbìnrin mọ́ ẹ̀yìn itọ́ yìí balẹ̀ kó tó padà sẹ́nu. ó ṣe wọ. odò kì í ṣàn kó tú bojú ẹ̀yìn iṣu ò gbọ́dọ̀ díyán kó tó padà díṣu. ó é ṣe. ẹ̀yìn ó mọ̀ yìí pé ìgbà ìmọ̀ lọ́lọ́run ti gbójú fòdà ó wá ń pàṣẹ ní ìsìn gbogbo ènìyàn láti ronúpìwàdà àbọ̀mọ̀ yìí pé nínú ìwé iṣẹ́ àwọn àpọ́sẹ̀ orí kẹtàdínlógún ẹsẹ̀ ọgbọ̀n ní gbólóhùn tí mo wí yìí ló ti jáde wá èyí tí mo kọ́ sọ lẹ́ẹ̀kan Genesis orí kejìdínlógójì ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n rẹ̀ lọ́wà àbọ̀mọ̀ yìí pé èèyàn ò lè jókòó nú ẹ̀ṣẹ̀ kó pé kórè ọ̀fẹ́ mọ̀ pọ̀ sí ni bíbélì ní ká má tó pé ò ṣe mọ́ àgbèrè tó o pé ò ní ṣe mọ́ èé ṣe tó o tún padà sí díẹ̀ ntẹ́yìn ò bá ní jẹ mọ́dé ààyè fi irun mú àbọ̀mọ̀ epo ti gbà pé ìgbín ti ń jàfọ̀n tí ò ṣíwọ́ ewé àfọ̀n ni wọ́n mọ̀ fi kún un relé. Yorùbá ronú. Yorùbá Ronú.